kí gbogbo oh. alẹ́ nǹkan ṣe má bínú pé mo sáré take a shot break lẹ́ǹkan. And then we turned to our right, we saw the getaway car just pop down the road, but because all the police were distracted, the guy was leading out of the football. I need láti sáré báyọ̀ kan sọ̀rọ̀ lẹ́ǹkan like you actually physically have to go up near I think, the mentality to have, yeah. Gbogbo wa pé ẹ̀tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣé ń darí lọlé báyìí? Àìtí ìdílé tán. Iṣẹ́ dẹ̀ ṣì ń tẹ̀síwájú. Ike gbogbo wa.

Mr. Yakubu bẹ́ẹ̀ ni nǹkan ìkìlá gbóyè fún kíkú má bàa yẹ ẹ̀jẹ̀. ẹ kì í gbé kámẹ́rà mi lára. So there is a, is a jury. There will be a passport for the person. No, no, no. I don't hear you. Take care, brother. Àlàáfíà doing? èèyàn wá in London. náà big one. bí fíìmù yẹn ṣe rí ní London. Hmm. Kò máa bèrè pé kí ló dé tí tọ̀dọ̀ ti wà òjú bẹ́ẹ̀. Ìjọba Adésínà, ọmọ ọlọ́jọ́ òbí, happy birthday bọ́ọ̀sì yẹn kún àwọn èèyàn gbòòrò lọ wọ́n ṣe fàájì lọ inú bọ́ọ̀sì yẹn kún rẹpẹtẹ báyìí. ọmọ ọlọ́jọ́ ọ̀bẹ bá kí bishop adesina monday ní bẹ́ẹ̀dẹ̀ wọn bá ṣe ń ṣe bẹ́ẹ̀dẹ̀ wọn lọ́wọ́. bàbá wa dùn kí sà aago mẹ́fà lórí lọ́dọ̀ tí náà same time la wà pẹ̀lú nàìjíríà. mo kí ọpẹ́ kò ṣe takuntakun ọpẹ́ já sọ̀rọ̀ tó jọ mẹ́ta kò tẹ̀ gbúrò mi rárá. Very police station yẹn. Yeah lórí police station ṣé wọn náà rí lórí police station police station nìyẹn ẹ̀rí bánà ọlọ́pàá ìlú páàkì that's the police station bá ṣe fẹ́ kí police station wà káàkiri nílẹ̀ Yorùbá náà nìyẹn kò yẹ nísìn táyà yàn ni máa já àfẹ́rù police station yẹn náà ní gbogbo district gbogbo province province la máa lò lábàgbàlẹ̀ wa tán so sẹ́yìn náà rí the police station Hmm. ṣe jẹ́ kórí náà nìyẹn Mr Yakubu Jima Mokiri Mr Olua, Olua Olúwagbéniró Odùduwà has arrived àkópalẹ̀mọ́ October eleven kẹ̀kẹ́ àtòní báísíkù àtòní mọ́tò ẹ̀rìbọ̀dọ̀ ní right of way. mo kí bàbá kí tó yẹ. gbẹ̀yìn tẹ́ ń gbèrò pé fi travel ọ̀nà jẹ́ kí British yọ́nú sí kókó yín ní visa America yọ́nú sí Canada all European countries gbogbo àwọn tàbí ọ̀dùn náà ọlọ́run máa fi ṣe ẹ̀ṣọ́ ànípẹ́ dé London Bridge. milkshake. tó yẹ ká máa fresh lélẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ hmm, kò ní láti ronú púpọ̀ ìrònú á máa fa headache á máa fa migraine. Mm. London ẹ̀ wò láìfù. sọ jẹ́ kí n gbé ẹ kí n gbé kámẹ́rà ẹ̀sìn àwọn ọlọ́pàá lónìí àwọn ọlọ́pàá ilé ìtúyàtọ̀ sí ọlọ́pàá parí lẹ́ǹkan British Transport Police làwọn ilé. bẹ́ẹ̀ ni nice view ni wàláì plane ló ń lọ lókè lọ́nkán yẹn ti kọjá lọ bó ṣe jẹ́ kílé ayé rí lélẹ̀ bọ̀dà wọn jẹ kúrú jẹrẹ òun ni wọ́n ti jí gbogbo owó kúrò nínú Áfíríkà ṣé wọn náà rí pé títì yẹn kò ń ṣe nǹkan tó fẹ̀ lọ títì but ó move kò ń ṣe tó fẹ̀ but ó move. sì yẹ kí òòrè agbèrò kankan lórí títí àrí hmm. bó ṣe láti rí nù bó ṣe jẹ́ kí ilé ayé rí náà nù a wà ní bọ́rọ̀ high street lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní bọ́rọ̀ high street Bishop Adesina Oduduwa has arrived ní ká máa kí yín pé ṣé ẹ̀kọ́ àdúró ti ràn yín ambulance kan ló ń bọ̀ lọ́nkán pátápátá yẹn ó ti ń gbé sáré yẹn bọ̀ wọ́n fi lọ save ẹ̀mí nìyẹn ṣe ti rí ètòrí blue light ambulance nìyẹn ọmọ máa yà fún nísìn ọgbọ́dọ̀ yẹ kó ti yà fún àwọn mọ́tò tó wà wájú yẹn hmm. ambulance nìyẹn ọlọ́pàá nìyẹn níwájú yín ambulance yẹn gan ti ṣe mistake ó yẹ kó lọ ní the other side ni akọ̀wà cross níwájú ni hmm. ó ti jẹ́ kílẹ̀ ayé rí lélẹ́yìí. ah ibo la ti fẹ́ rí. Eh, neighborhood police àmọ̀tẹ́kùn gan-an kò function OPC ò function gbogbo security ò function ìlú jágbajàgba ìlú jágbajàgba ní Nàìjíríà ẹ̀yin náà wo gbogbo títì bó ṣe tight but ó move inú ẹ̀ náà ni businesses lọ́tún lọ́sì ẹ̀rí gbogbo àwọn shops left and right left and right olúkàlùkù ń tajà restaurant beer parlour oríṣiríṣi store hospital kan wà ní bíbá yìí náà kò jìnnà sí bíbá yìí. bó ṣe jẹ́ kí ilé ayé rí òun lè mo fi wọ̀nyí yẹn kò jẹ́ kí ilé ayé le rárá bó ṣe jẹ́ kí ilé ayé rí nìyẹn infrastructure system tó ń ṣiṣẹ́ bó ṣe jẹ́ kó rí nìyẹn bọ̀wọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa ti kówó jẹ kówó jẹ kówó jẹ ọṣà kówó jẹ ọṣà kówó jẹ kọ́ kówó jẹ kówó jẹ kówó jẹ hmm? ọ̀fẹ́ra lé sí London ọ̀fẹ́ra lé sí Amẹ́ríkà ẹ dá fún interview yẹn padà òkè ogun alẹ́ nǹkan sí ambulance ẹ̀ ṣì wà lẹ́yìn o ṣì wà lẹ́yìn o ṣe ogun ni ṣẹ́yìn náà rí kò síbì kan tó ní jagun sẹ́yìn náà rèrè yẹn ṣẹ̀rí statue yẹn freedom yẹn ṣorí statue yẹn sẹ́yìn náà ti rí statue yẹn o lè sọ pé o rí statue yẹn o statue tí mo fún wọ̀nyí yẹn o lè sọ pé o rí òun nìyẹn statue yẹn nìyẹn ẹ̀hẹ́ ṣòro ambulance yẹn ló ṣe ń lọ nísìn ó lọ save ẹ̀mí sẹ́yìn náà rí statue yẹn so freedom not something you will buy lójú ẹlẹ́gbà ọ̀ǹtà lójú ẹlẹ́gbà tó máa jà fún ni tó bá fẹ́ ilé ayé tó dáa I fight for freedom mm, I fight for freedom. You're actually a baby. That I'm not. Sam, your picture is so funny when you call me Roddy. Kí o gbẹ̀yìn àwọn pátápátá. Kí o gbẹ̀yìn olólùfẹ́ lórí ìkànnì wa tó ń pè ní Koiki Media àníṣe lásán mọ́tò àwọn ọlọ́pàá tó lélẹ̀ mọ́tò àwọn ọlọ́pàá ẹja wá sẹ́gbẹ̀ẹ́ báyìí ẹja gbé yín wá sẹ́gbẹ̀ẹ́ báyìí ẹja gbé yín wá sẹ́gbẹ̀ẹ́ báyìí èrò ọlọ́pàá gan wà lórí fóònù <laughs> ọlọ́pàá gan ń ṣe tiktok ẹ ọlọ́pàá gan ń ṣe tiktok this is the kind of life tá à ń sọ fáwọn èèyàn wa à ní gbádùn fíìmù yẹn báyìí sọjọ́ ń dá padà sọ́wọ́ ẹ̀yìn sọ́wọ́ ẹ̀yìn yẹn la máa gbádùn sọ́wọ́ ẹ̀yìn yẹn la máa gbádùn hmm, ọ̀mà kọ́ máa mélè wọlé fún hmm, èyí táwọn ṣe lẹ́yìn ní ọ̀rọ̀ náà rẹ̀ wà ní kàfé lè sílẹ̀ káwa máa bọ̀ nàìjíríà nàìjíríà tó ti intimidate yàn ṣòyàn á kúrò ní bíbà àwọn ajókòó sí nàìjíríà ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn á fi gbogbo eléyìí lẹ̀ ìyẹn á máa bọ̀ nàìjíríà kí ló wà nù nàìjíríà ìlú tó ní system tó ń ṣiṣẹ́ system ò ṣiṣẹ́ rárá iṣẹ́ fọmọdé kò ṣiṣẹ́ fàgbàlagbà ìyà ló wà ń bẹ̀ ìyà òun ló wà nínú nàìjíríà so the best bet London Bridge Station sori Chad building yẹn the tallest building in Europe ilé ti ṣubú ìjà dàgbàdà sókè. so kò ní sú wa kò ní rẹ̀ wá ìjà tó fún yín ní view yẹn báyìí. Hmm. so ìyàn wa fi gbogbo eléyìí sílẹ̀ ìyàn wa jókòó sí to tó ṣiṣẹ́ so make sense so rí sightseeing kẹ́yìn náà ṣáà ń rí sightseeing. Hmm? ó ṣe jẹ́ kí àwọn èèyàn máa wá sílẹ̀ wa ká máa gbé wọn káàkiri ní different location ṣẹ́yìn náà ti rí sightseeing bus ó ṣáà ti rí olóò inalienable right ni hmm, bíríìjì tó máa ṣí yẹn òun lélẹ́yìí ó máa ń ṣí sókè á jẹ́ káwọn kan ju omi tó fẹ́ kọjá tó tóbi òun ló ń pè ní London Tower Bridge Tower Bridge ó máa ń open á ṣí sí méjì helicopter nìyẹn plane ló ń lọ lókè yẹn sightseeing bus kan tún nìyẹn so wa ní ká fi gbogbo ilé sílẹ̀ ká máa bọ̀ nàìjíríà ṣé jùjú ló ń lò ní. ká fi gbogbo ilé sílẹ̀ ká wá jókòó sínú àti tó ọ̀rọ̀ mú kí ẹ brọ́dà mi kú iṣẹ́ takuntakun sálàáfíà ni ìyàwó àtọmọ ń kọ. so àwa fi gbogbo eléyìí sílẹ̀ àwa jókòó sínú nàìjíríà nàìjíríà tí tí kò lófin tó ń ṣiṣẹ́ òfin ò ṣiṣẹ́ fún yàn kankan ò ṣiṣẹ́ fún anybody hmm? òfin nàìjíríà ò ṣiṣẹ́ fún yàn kankan òun náà ṣàmọ̀ yìí ṣé mo ṣe máa sọ fún ẹni everybody ló máa kó òfin nàìjíríà ò ṣiṣẹ́ náà so máa gbádùn view lọ sọ bí gbogbo ẹ náà ò ṣe rí eré bízì pa ṣé ọ náà rí wọ́n yé bízì left and right uh, everybody igboro, igboro ti igboro ti ìgboro máa bízì lẹ́nu ní sátọ̀dé ìgboro máa bízì lẹ́nu double decker bus Bus kan tó ṣìn ní nàìjíríà gan dàwó àmọ́ ẹ̀ tí wàá sọ double decker nígbà tí bọ́ọ̀sì kan tó nígbà tí bọ́ọ̀sì kan tó kò lókè ẹ bọ́ọ̀sì tó lókè ẹ ó ń dàwó bọ́ọ̀sì tó lókè ó ń dàwó àmọ́ ẹ̀ tí wàá sọ bọ́ọ̀sì tó lókè èyí tí mo wà nú ẹ̀ nísìn ẹ ó lókè ẹ láì kaṣọ mi bàdàn tètè gbé dókè ní hmm, iṣẹ́ kìíní ìgbéra ìgbéra bọ́ọ̀sì olókè wọn náà ṣáà ti rí bọ́ọ̀sì olókè ni kò ti rí bọ́ọ̀sì olókè jẹ́ kí wọ́n máa sọ fún ẹ pé nàìjíríà máa ṣiṣẹ́ wọ́n ti gbé ẹ ní gógó ẹni tó sọ fún ẹ pé nàìjíríà máa ṣiṣẹ́ ti gbé ẹ ní gógó máa wà bó ṣe máa jẹ́ ká tètè darapọ̀ that shut down Nigeria once and for all. Ilé òun ṣe end bad governor end Nigeria na wá sọ. Ìgbàgbọ́ tó ń jẹ́ end bad governor. Governance ò lè fẹ́ end. Báwo ló fẹ́ end ẹ̀? Ó lè end ẹ̀. Kò ṣe fẹ́ end ẹ̀. Kò sí bó. Kò sí ṣe fẹ́ end ẹ̀. Kò sí bó ṣe fẹ́ end ẹ̀. Weekend ni. So, sọ̀rọ̀ èmi náà sọ tèmi fi ṣe fàájì lọ ọ̀yá jẹ́ tó gbé padà báyìí sí ọmọ àwọn bí bí ó ṣe ọmọ máa gbádùn bí ó sọ fáwọn èèyàn wa pé ẹ ká ṣe ní kíákíá ẹ ká ṣe ní kíákíá olúkà gbó máa bá tiẹ̀ lọ àbẹ̀lẹ̀ ti fẹ́rẹ̀ ice cream ní nàìjíríà kò sí ẹ̀rù gbogbo àwọn buildings yẹn àwọn buildings ti pẹ́ o ẹ̀rù gbogbo wọn bó ṣe fine nígbà tó yẹ pé wọ́n ṣe ẹ̀kọ́ lẹ́nì ọlọ́run wọn tó lọ́ọ́ ti kọ́ mi kò ṣe wà yàn lè o gbọ́dọ̀ flag camouflage nàìjíríà o lọ́wọ́ camouflage wọ́n jà nìyẹn you don't even fucking reply. No, yes. Lè lè mọ lọ sápò báyìí torí òtútù láti máa ń fọwọ́ sápò kò ṣe fáṣọ torí òtútù ni. Hmm, Máyì kọ́ gbé ẹni gbogbo oyè ẹni sìn. Máyì kẹ́nìbọ̀ lè gbé ẹni gbogbo. Aṣọ wa lè lè. Aṣọ wa lè drop ilé fún yàn kan nísìn. Àìká ní kankan gbé gbogbo sí àwọn tó ń jẹ́ Nàìjíríà Nàìjíríà òfin. Ìlú tó lè ṣe business kò jèrè. Ìlú tó lè ṣe business kò jèrè òun ní Nàìjíríà torí pé ìjọ́ tó bá ti ń jèrè tó ń jèrè nǹkan kọ́kàn máa gbà kúrò lọ́wọ́ ẹ̀ láì ṣe fọ́ọ̀tẹ̀ economy zero nothing seems to be working so ìjọ tó gbé ẹ lọ síwájú eh, àwọn máa wò mí ẹ máa wò ẹgbẹ gbogbo ẹ lọ́la máa wò a ṣe ní few months tó bá ní pẹ́ bọ́lẹ̀ mo ní láti change the bus ti máa wò mo pàfẹ́ gbẹ gbádùn view yìí dáadáa ni kàtó bọ́lẹ̀ ní sí gbogbo wa mo tó ń lọ ṣe fàájì lélẹ̀ nísìn lẹ́gbẹ̀ẹ́ orí gbogbo a ń ṣiṣẹ́ ní security twelve hours fourteen hour shift àwa send owó sí ilé kẹfì kọ́lé àwọn ọmọ nílẹ̀ àwa máa bùsùn lọ́kùnrin nothing seems to be working nothing seems to be working. And it's got three phones up. This is not even a lot. I've got seven. Oh, wait, is that live? Yeah, live. It's live. Is that like a business? I'm a journalist, I'm an activist, and also. Oh, pretty so I show them back home what freedom is all about. They don't know what the freedom is. What country? Nigeria. Yeah, they don't. They don't. Uh, so I have Yoruba. to. Yoruba. Uh, Yoruba. Yoruba. Yeah, so I have to explain this to them. Yeah. So uh, these are my listeners, so my followers. Do you have a lot of people watching? There's over 50 on that. Yeah. Jesus. Well, I got 42,000 on YouTube. What are you showing them? What, what, what, what, what, what, what, what, social media because the Nigerian yeah, government yeah, has, yeah, yeah, yeah, yeah. They, say they don't want you so to know what freedom is. But what is what? And I keep telling you, you say freedom. No, don't you say freedom. Don't you say freedom? What are you showing them? No, what I'm no, what I'm explaining to them is number one, you can't dress like this. Where? In Nigeria for elite. No, no, no, no, no, no. Putting on the military caliber. Oh. You can't dress like that in majority of the Yeah. They think you're what? They think you're, yeah. think you're what? Military. But it's not our military, it's about the way they set up. Yeah. So when we talk about freedom, you guys are going out for the evening every day. Yeah. So that means you are not being intimidated. Yeah. In Nigeria, and I'm not making this up they can ask you to bring your mobile phone out, they put a pin, they want to know who you're talking to. What? That's oh, you see, she's my, not happy One of my Nigerian friends, yeah. got I'm not surprised. Not just about okay, Like, one of my Nigerian friends. Yeah, let me give you another quick one. It's a country that has a lot of money. Trust oh, me. But the British did something that hurt us by joining us together to form Nigeria. Yeah. Which was in 2009. Yeah. The Yorubas are different people. The Igbos, Hausas, good loving people. But when we now brought each together, which is called the 1914 fraudulent amalgamation. Mm. That amalgamation joined those that are not speaking the same language, different why too many languages in, in yeah. 300 languages. That is even, different country. That is even fair enough. Yeah. Now, let's talk about the Fulanis. Yeah. So it's Fulani. Fulani's everywhere. They're not part of Nigeria. So yeah, they're everywhere. He's so cute. Fulani. Yeah, that's what The, which country is that? Yeah. yeah. Uh, problem. very big problem. now, it's the same Even so after a thousand years, yeah. we can't still work together Surely. with them. They well, came why? into because they they have a different mentality. Mm. You know what? It's a social construct. And, and, what together. we are saying to, to the to the Western world is, look, there was a suicide. There was a guy that wanted to blow off the an American airline. He studied here, University mm. College of London. Well, well read. Really? But he was a terrorist. Yeah. So that means if the West continue to ignore the problem there, because I, I, follow, I follow the Sudan as well. I know yeah, the Sudan. You know about Sudan. Oh, yeah, I know. You probably know, more than I do. Like, 2011, the country split. yeah. And now you know what's happening in Sudan. So we want to be educated, have a good life, but we are now up to the told you have to become like a Sharia. And Nigeria, the final one, 25 trillion US dollars have been stolen since 1960 up to 2000. 25 trillion US dollars from Nigeria. Guys, did you hear that? <laughs> That's a crazy fact. 25 trillion what, what? US dollars. 25 trillion, trillion US dollars has been stolen from Nigeria. That's crazy. Has it been in what? Resources or is it actual cash? No, resources. Crude, yeah. I mean, crude oil. How uh, can we take crude oil to Malta, half a million country, to blend and return it back to Nigeria? So what we are saying is the Biafra Civil War was in 1967. Yeah. Lasted for three years. Five million people were killed. Yeah, my, my parents, my dad was there. So what we are saying. Who was fighting? Like all the tribes? No, no, no, no, no, no, no. The British, was, the British was backing the Nigerian government against the Biafra. Biafra didn't want to join Nigeria. They didn't want to join Nigeria. Yeah. That's Igbo land, isn't it? Yeah, back there. So my Igbo people so what is going to happen yeah. if this country is not split? How can have a war to force someone to do it? Right. Uh, so they need to split Nigeria the same way they needed to split. Sudan. If it doesn't split, there will be more chaos. There'll be a war. Split. I don't want to use that word. Yeah, but, but I'm trying to. I'm Bomb trying to be nice, but on my show, I call them bomb bastards. Bomb bastards. No, no, no, bomb Nobody will enjoy it. Yeah. Is either we pull it down or nobody enjoys it. Do you think now it's possible? Because yeah. But we're trying not to avoid it, well, because I know what Sudan went through. So that is okay, devastating. What's your name, by the way? Yomi. Yomi. Stephen, nice to meet you. The fact, the fact that, okay, there's tribes in Nigeria, they don't want to join. It's that human nature to not want to join with your own people. Or is no, it no, no. more to the fact that... I think it's we, a prideful issue. No, can, humans not, issue. can humans not just coexist? I, I don't want us to mix things up humanity is different from communism. So what, what, what's the difference? What's you, happening here? I, I, I, have, I have lived there for 24 years. I wasn't born here. Yeah. And I accepted the system, okay. even if I don't like certain things. Yeah. Oh, uh, so you think it's just blindly accepting? So what we're saying is, why should we be terrorized within our own territory by the Fulanese? So where are the so the British from? government don't know. That's the problem. Oh. And now they want to claim a territory that is not theirs. this is the problem in Nigeria. So, yes. Oh. Can I claim this country? No. So why would a Fulani that was a part of Nigeria? So the British gave them the power. Can, so someone, can someone born here claim this country? Nigerians born here, can they claim the country? Look, you can't. Even if you're Nigerian born and concluded. It's copy and paste what's happening in Nigeria. So, so what we're saying is that if Africa. It's so we're having a big rally. It's Africa, you know. Follow me on Twitter, on Instagram, you know. Yes. You like one or two people. You are also facing similar issue. Instagram. Yeah, K O K O I K R. And the British are funding all the yeah. like this. So, so they feels like, yeah, Can you please have him? So the, the British rigged the election push the Fulani to be ahead of well-intelligent people. And like I said, the end of Nigeria is coming. <laughs> so, yeah. So I know what you're going through because I follow Sudan a lot. Yeah. And the and the how can you be talking? How can you be talking about Ukraine when you're not talking about Sudan? Yeah, I left Sudan in 2012. 2018. Okay. I was there from 2014 to 2018. Yeah. And I went back in 2021, right? But this is before like the revolution and everything. Yeah. Sudan politics is a of mumbo jumbo. All it is is the UK. Yeah. It's the West. Yeah, it's the West. It's not yeah. It's the West. So, and um, it's better we, you know, so people like me, they don't like me big time activist. Shadow Yeah. Yeah. Have nice a great evening. I would have loved to follow you, but my wife would be saying, "Where have you gone again?" You know, <laughs> with, with, with the children in the house waiting for you. Take care. Bye. Have a great evening. Bye, my brother. So that is how you educate people. Mm. So, Shori, part of education tí mo ń ṣe lójoojúmọ́ àwọn mẹ́ta eh, ìkànnì wọ́n ti gba details mi bẹ́ẹ̀ yẹn so that is what you do in tó ń pè ní engagement so ẹni tó bá ń sọ pé shut up kí lẹ́ ń ṣe kò yé wọn díẹ̀díẹ̀ ó máa máa yé àwọn ìkànnà àwọn ọmọ yẹn ọmọ Sudan ni ìyẹn understand ìkànnà wọn ọmọ Biafra ni bàbá ẹ̀ Igbo ìkejì mo capture ibi tí yẹn ti wá thank you driver thank you driver so ẹni tó bá sọ pé Nàìjíríà ò ní pín. the end of Nigeria ni gbogbo àjọ wà eh, the end ẹ̀ òun ni gbogbo àjọ wà bọ́ fẹ́ bọ́ kọ̀ ó gbọ́dọ̀ pín náà ni oh, bọ́ fẹ́ bọ́ ó gbọ́dọ̀ pín because nobody <laughs> how are you? <laughs> you you wondering what I'm doing thank you so much um, an activist I'm an activist I'm a journalist oh, yeah yeah yeah, yeah. three three broadcasts uh, for freedom of the Yorubas against the Fulani terrorist attack in Nigeria. Yeah. Oh. you know. Where are you from? Somalia. I just spoke to my sister Sudan. They're, you know, just right now. They are becoming a menace. And the West is closing their eyes. And we are saying, if you close your eyes, there'll be more trouble in the near future. Let's deal, let's deal with the disease now and kill it quickly before it grows more. Have a great evening. You Enjoy yourself. You Thank you so much. ṣùgbọ́n ṣùgbọ́n wọ́n tó sọ ẹ̀ẹ́dẹ́gbọ́ ẹ̀ ní ní understanding because I want to do ti want to call omi ọbẹ̀ jẹ́ wọ́n fẹ́ jẹ́ kẹ́ mọ̀ títọ́ Somalia làwọn eléyìí mo ì tí sọ̀rọ̀ Boko Haram eléyìí ó ti mọ tó ń Boko Haram àìtí sọ̀rọ̀ Boko Haram ó ti mọ tán pè ní Boko Haram so ìwọ́n tó ń sọ pé Koiki ò mọ tó ń sọ kò mọ tó ń ṣe àwọn eléyìí tó wà nílùú òyìnbó wọ́n mọ tá à ń sọ ìwọ wá sọ pé mo mọ tí mò ń sọ ó kù díẹ̀ so ẹ̀yin yẹn wá ẹ jẹ́ kí n yẹn ní program yẹn sódà tún kàn sí kò ní síwa kò ní rẹwà ẹ awareness náà ni a máa ma create fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí kò yé kó lè ní understanding have a very great evening bye for now.